olólùfẹ́ mi gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan àlejò mi ṣì wà nílé agodo lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ìbéèrè méjì ṣì wà nílẹ̀ tí mo sì fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi ẹ̀yin ọ̀mọ̀wé tẹ̀ ń wò mí nílé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń wò mí nílé ẹ̀yin òbí ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ̀yin tó jẹ́ wípé ẹ ilé ìwé àdáni tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí gbàgede ibi tí à ń lọ báyìí gbàgede ibi tí ó wúlò fún yín lọ́pọ̀lọpọ̀ ni ẹ má ṣòkò dìde níbi tí ẹ jókòó sí nítorí wípé world day celebration tí à ń sọ yìí world book day tí à ń sọ yìí èyí tó fẹ́ wáyé ní march seventh yìí gbogbo ilé ló kàn ìwọ tó bá jẹ́ wípé àwọn ọmọ ẹ bá wà nílé ìwé mo mọ̀ wípé wọ́n á mú orúkọ tàbí ìkejì wá bá ẹ nílé èyí tí ẹ ó máa gbáradì fún ayẹyẹ ti ọjọ́ náà ṣùgbọ́n èyí tó bá jẹ́ wípé oníléèwé àdáni ni yín bí ẹ ṣe ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ohun kan wà tí ẹ lè gbé ṣe láti mú ọjọ́ náà lárinrin lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni a máa sọ fún yín lọ́lọ́kan òjọ̀kan lára ẹ̀ náà nìyí bóyá ẹ lè sọ wípé bóyá kí àwọn ọmọ yín kí wọ́n múra ní àwọn characters tó bá jẹ́ wípé wọ́n nífẹ̀ẹ́ sí jù nínú àwọn storybooks wọ́n bá ń kà wọ́n lè wọṣọ ó lè jẹ́ pé oliver twist ni ó lè dress bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ wá sílé ìwé bẹ́ẹ̀ wọ́n lè kun ojú bóyá bábì ni oríṣiríṣi àwọn ìwé tí wọ́n ti kà lọ́lọ́kan òjọ̀kan wọ́n á wọṣọ bẹ́ẹ̀ wá sí school nígbà tí wọ́n bá wọṣọ bẹ́ẹ̀ wá sínú àwọn yàrá ìkàwé wọn wọ́n ń ṣe àwọn àfihàn ohun kan ni àwọn ohun kan ń bọ́ sínú ọpọlọ wọn ni gbogbo àwọn nǹkan wọ̀nyí la fẹ́ máa ṣíṣọ lójú eégún ẹ̀ pẹ̀lú àlejò mi tí àjọ wà nílé àgọ́dọ̀ bàbá mi mo mọ̀ ní kẹ́tí ti gbáradì fún mi báyìí <laughs> ìbéèrè àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé ǹjẹ́ àti ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀mọ̀wé kọ̀ọ̀kan nílé tó jẹ́ wípé bóyá wọ́n tiẹ̀ ti ní àǹfààní láti kọ àwọn ìwé kan tàbí òmíràn nítorí pé nígbà kan a gbọ́ wípé ọmọ ọdún mẹ́fà kan ṣèwé jáde ó ṣẹlẹ̀ ní nǹkan bí ọdún kẹta sẹ́yìn ọmọ ọdún mẹ́fà ní àti máa lọ bí ọmọ ọdún mẹ́sàn-án báyìí tó jẹ́ pé òun the youngest author lórílẹ̀‐èdè yìí ìjà tilẹ̀ ní àwọn ẹ̀bùn ìmóríyá kankan tó jẹ́ wípé ó lè máa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní àǹfààní láti lè sọ wípé ah ó dàbẹ̀ ni pé èmi náà fẹ́ láti bí ẹ̀dà kọ ìwé tuntun ṣáà ní wọn ṣá lórílẹ̀‐èdè yìí. wọ́n pọ̀ gan-an a ní wọn tó mm-hmm. pọ̀ lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n gbogbo wọn pátápátá ni wọ́n ní àwòkọ́ṣe kan tẹ́ bá wo bàbá wa Wọlé Ṣóyínká Adébáyọ̀ Fálétí Àìkúmi Ṣọlá àti gbogbo wọn bẹ́ẹ̀ yẹn àti àwọn bòmíì lórílẹ̀‐èdè bíi China àti Abia àti gbogbo hmm. wọn yẹn tẹ́ bá wo àṣírí tó kọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ní lọ́wọ́ òun náà ni pé gbogbo wọn ló kọ́kọ́ mọ̀ nípa literature ẹnikẹ́ni tí ò bá mọ̀ nípa literature tó bá fẹ́ ṣèwé ìwé yẹn ò ní dùn tó bá tiẹ̀ rówó tẹ ìwé yẹn jáde ìwé yẹn ò ní dùn hmm. ohun tó tún fa tó ṣe okùnfà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn èèyàn ṣe kàwé ni pé ìwé míì tí àwọn èèyàn ṣe jáde kò dùn ohun tí nǹkan mẹ́ta ló dẹ̀ gbọ́dọ̀ wà nínú ìwé tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ kà kó máa tún kà kó máa tún kà ni pé ìwé tó bá ní nǹkan ṣe pẹ̀lú eré orí ìtàgé àwọn èèyàn á fẹ́ máa kà ìwé tó bá ní nǹkan ṣe pẹ̀lú ewì tàbí oríkì orílẹ̀ àwọn èèyàn á kà á ìwé tó bá ní nǹkan ṣe pẹ̀lú ìṣẹ̀dálẹ̀ hmm. tẹ́ bá wò dáadáa ní ilẹ̀ Yorùbá tó wà àwọn ìlú ńláńláńlá tó wà nílẹ̀ Yorùbá gan ìtàn àwọn ìlú yẹn tẹ́ bá mú èèyàn mẹ́ta nínú ìlú kan pé kó wá sọ ìtàn ìlú yẹn ẹ rí i pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá sọ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ kìíní yẹn ó máa ń affect ìwé tí ẹnikẹ́ni bá fẹ́ ṣe lórí hmm. ìlú yẹn débi pé tí ẹni yìí ò bá ní oore ọ̀fẹ́ ìwé yẹn àwọn èèyàn lè má fẹ́ kà so tá a bá wò dáadáa ẹ̀rí pé a ní àwọn àwọn ọ̀dọ́ òǹkọ̀wé tí wọ́n ti bẹ̀rẹ̀ sí jẹ jáde lẹ́nu jẹ́ ẹ̀ wọ́n ṣe program kan ní Muslim Center fẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀dọ́ tí wọ́n jẹ́ àwọn tó ń fẹ́ máa kọ ìwé àwọn ló kún bẹ̀ mo kọ lára wọn sílẹ̀ nígbà yẹn wọ́n pẹ̀ nìkan ní Shehu Zok ó ṣèwé wọ́n dárúkọ òwe tó ṣe ń jọyìn lórí motok ìkan wọ́n pè ní rúkì èjìgbò òun ló ṣe macaroni tẹ́ bá rí ìwé yẹn ara àwọn ọ̀dọ́ náà ni ìwé kan náà tún wà beyond the weeks ọ̀dọ́ wa náà ni echoes of the drum jàgàgbà eh, eh, eh, a love like this room seven transparent shark boys queen asade gbogbo àwọn ìwé yìí àwọn ọ̀dọ́ ló ṣe torí náà gbogbo wọn wọ́n ti wò pé ẹ wà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó nìkan ṣe pẹ̀lú ìlú wa àti orílẹ̀-èdè wa nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe yẹn àwọn ọ̀dọ́ nísìnyí wọ́n ti rí pé kí làwọn lè ṣe o pé àwọn òbí wa tó bá fẹ́ bá wa wí wọ́n á pariwo lé wa lórí nínú òwe yẹn wọ́n ti correct ẹ̀ pé ẹ̀yin mọ̀mọ́ tẹ bá fẹ́ bá wa wí ẹ má wulẹ̀ pariwo <laughs> tẹ bá ẹ má pariwo ẹ kàn pé wa jókòó kẹ́ ẹ sọ nǹkan tí àṣe hmm. nínú àwọn òwe tó ń fi ń ṣe mọ́mọ́ ẹ mọ̀ sọ pé torí pé ẹ ṣe wàhálà lé wa lórí torí náà gbọ́dọ̀ fẹ́ olówó ẹ ṣe fún wa láàyè ká fẹ́ ẹni tí ò lówó lọ́wọ́ hmm. ẹ mọ̀ tà wá ẹ mọ̀ hmm. ẹ mọ̀ fún wa fún bàbá tó dàbẹ́ ní gbogbo fún yín wá rà wá wọ́n ti ń ṣe àwọn ọ̀dọ́ ìsìn wọ́n ti ń ṣe irú àwọn ìwé bẹ́ẹ̀ yẹn jáde torí náà àwọn ọ̀dọ́ pọ̀ tábàdẹ̀ wàá wo ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìta torí ẹ̀ jókòó yìí World Book Day kò sí ẹnikẹ́ni tó bá wá ń ka irú àwọn ìwé bẹ́ẹ̀ yẹn tí ò ní fẹ́ láti máa ka ìwé then tẹ́ bá wo àwọn ọ̀dọ́ ń sẹ̀ wọ́n ń tẹ̀ láti jẹ́ kí àwọn tó ń bọ̀ lẹ́yìn àtàwọn tó wà wájú mọ̀ pé ẹ wá kó dá kó sọ pé o ní integrity kó mọ́ wà honest. àwọn èèyàn tó wà ó kókè integrity honesty a fẹ́ tó fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ méjèèjì mo níwèé kan lẹ́jọ́ mẹ́ta ọ̀dọ́ ló ṣe ọ̀dọ́ yóò tí ju bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ ó ní an integrity a dishonest integrity man. yes a dishonest no sorry a dishonest man of integrity. okay that's the title of the book. The book. Wow. Uh -huh. so ẹ rí i pé àwọn ọ̀dọ́ hmm. wọ́n ti ń ronú jinlẹ̀ hmm. láti ṣe àwọn ìwé débi pé ìwé ó bẹ̀rẹ̀ sí wùwá kà ìdí hmm. nìyẹn tí mo ṣe láìkí àwọn ìgbékalẹ̀ yìí tó ń ṣe lọ́dọọdún to be celebrating ìwé kíkà hmm. àti àwọn èèyàn yẹn eléyìí tó tún ṣe pàtàkì bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀dọ́ yẹn àwọn ìjọba gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ nítorí wípé sẹ́rí ẹnikẹ́ni tó bá ń ṣe ìwé ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó lọ sí hospital tó ẹ̀jọ́ ṣé kò séèyàn kankan tó ní ìdí ẹ̀jẹ̀ ń bì wọ́n wà ok wá mú ẹ̀jẹ̀ rárá mi nǹkan tí mo lè fi wé ẹni tó ń ṣèwé nìyẹn so tí ọkùnrin yẹn bá wá donate blood tó fẹ̀jẹ̀ sílẹ̀ tí àwọn èèyàn kan bí ká ẹ̀jẹ̀ tó wà lára ọkùnrin yìí ló ti fi ẹ jẹ́ ká ran ọkùnrin náà lọ́wọ́ ẹ jẹ́ ká fún un ní mílíìkì àtowó torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe ìwé ọpọlọ wà ọ̀rọ̀ wà ṣùgbọ́n ìwé mi ẹlòmíì bá ṣe ìwé yẹn tó fẹ́ kí gbogbo èèyàn ó kà á ó lè jẹ́ pé yóò pin tí ò bá rí owó kò ní lè ṣe mí so ìjọba ó gbọ́dọ̀ rí gbogbo àwọn ọ̀tọ̀ kéékèèké yìí gẹ́gẹ́ bí nǹkan tá à ń celebrate dé nífẹ̀ẹ́ wa àwọn ọmọdé yìí torí pé àwọn èèyàn ò mọ kàwé a encourage àwọn èèyàn kan mọ kàwé ìwé tẹ́lẹ̀ yìí ń ṣe yìí ẹ jẹ́ ká fún lówó kó pín fún gbogbo àwọn èèyàn pé bí ìgbà tẹ́lómi bá bá fẹ́ gbá bọ́ọ̀lù pé àwọn èèyàn mọ̀ níwá wo bọ́ọ̀lù yìí ó nǹkan tá a ṣe ni pé òkè à á gbogbo ẹ̀yin tẹ́ bá wá wo bọ́ọ̀lù ẹ sáwà kí stadium kú ìjọba fúnra rẹ̀ náà ló ṣe fún àwọn tó ń ṣèwé tó bá yẹ pé òkè ìwé mélòó ló ṣe one million ni ló tẹ̀ jáde àwọn òfin ló one million yẹn ṣùgbọ́n gbogbo library pátápátá ìjọba gbọ́dọ̀ rẹ́dì láti sọ library jí ní ìgbà kan nígbà tí social media ò tí ì dé tẹ́ bá lọ sí Yaba ẹ rí àwọn èèyàn tó jókòó ní national library yẹn wọ́n bẹ̀rẹ̀ sí kàwé ẹlòmíà á tún yá ìwé yẹn á fìlì fọ́ọ̀mù á mú wo yẹn lọlé gbogbo kíní yẹn ti tọ̀nù tí ìjọba bá lè ṣe é pé ẹnì ẹ wo gbogbo secondary school ṣe kò sí library níbẹ̀ mọ́ ṣebí tí library bá wà ní secondary school tí àwọn ọmọ yẹn ń lọ ka ìwé ẹlòmíì yóò wu àwọn náà pé níwọ̀n ìgbà tèmi ti kàwé èèyàn kan hmm. èmi náà ó ṣèwé tí ó wà ní library wọ́n bá dé state library wọ́n ń pè pé ah, àwọn kan ló ṣe ìwé tẹ gbogbo wa ń kà mí báyìí èmi náà á ṣèwé táwọn yẹn wá máa ń kà ṣùgbọ́n tí ò bá ti sírú orí ìyẹn káwọn èèyàn máa rí i pé nǹkan báyìí tó ń ṣẹlẹ̀ kì í ṣe pé mo hmm. fẹ́ waste life mi àwọn èèyàn tẹ̀síwájú. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe pọ̀ ẹ̀yin olólùfẹ́ mi mo mọ̀ wípé ẹ ń gbádùn àlejò tí mo gbé wá fún yín lọ́sẹ̀ yìí wọ́n ti jẹ́ ká mọ̀ wípé a nílò ìmóríyá fún gbogbo àwọn ọ̀dọ́ wọ̀nyí èyí tí wọ́n ń kọ ìwé lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní kí ìjọba bójú wò wọ́n wọ́n wá kan tàbí méjì láti fi ràn wọ́n lọ́wọ́ wọ́n ní tí ìrànlọ́wọ́ bá dìde láti ọ̀dọ̀ ìjọba á rí ìmóríyá láti ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ wọ̀nyí kódà àwọn gan àwọn èèyàn kankan tó ní ọkàn láti kọ gan ṣùgbọ́n tí kò sí àǹfààní fún wọn àǹfààní yẹn á lè dìde fún wọn pé à ó dàbẹ̀ ni wípé ìjọba ń ràn wọ́n lọ́wọ́ jẹ́kẹ̀mí náà gbìyànjú láti kọ ìwé kan tàbí òmíràn ọ̀dọ́mọbìnrin kan kọ ìwé kan ní ọdún kan lọ́hùn-ún ìwé yìí ó kọ ní èdè òyìnbó lákọ̀ọ́kọ́ ó pè ní King's Equal nígbà tó di ọdún mẹ́ta lẹ́yìn yẹn ó wá ṣe Yorùbá ẹ̀ jáde ó pè ní Abọ́badọ́gba nígbà tí Abọ́badọ́gba yìí tó tún pé ọdún mẹ́ta lẹ́yìn yẹn ó tún wá ṣe erémọdé ẹ̀ jáde èyí tí àwọn Yorùbá ń pè ní kàtúù erémọdé yẹn jáde nígbà tó ṣe é jáde wọ́n recognize ẹ̀ lókè òkun wọ́n fi àmì ẹ̀yẹ dá a lọ́lá ní ọdún náà lọ́hùn-ún lórílẹ̀‐èdè nàìjíríà níbí yìí náà wọ́n fi àmì ẹ̀yẹ dá lọ́lá ní ìpínlẹ̀ ondo àti ní ìpínlẹ̀ èkó níhìn sẹ́ni ọ̀dọ́mọbìnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó ṣe ìwé abọ́badọ́gba ẹni náà kò ju ọmọbìnrin kékeré báyìí náà lọ fẹ́yìkẹ́mi ni wọ́n ń pe orúkọ rẹ̀ ọ̀yálékè sí orúkọ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn-ún à ń padà bọ̀ àti tẹ̀síwájú ìdíje àgbáyé.